إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير العدل هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدعوكم الله سبحانه وتعالى أترى الصلاة ونبوة محمد صلى الله عليه وسلم إن شاء الله أتمنى تسواجه lórí àlàyé tíra tí a mọ̀ sí ar-risala títí al-imam ibn abi zayd al-qayrawani rahimahullahu ta'ala èyí tí a ń gbé yẹ̀wò ọ̀hún ọ̀rọ̀ nípa àtẹ̀yẹ́mù eléyìí nìkan tí a ń gbé ẹ̀wò a ṣàlàyé fún wa tí wọ́n ń pè ní àtàyàmù bákan náà bí a ṣe ń ṣe àti iye ohun tí a lè fi kí nígbàtà bá ṣe é kí ni àwọn nǹkan tí ó bà jẹ́ gbogbo eléyìí nǹkan tí a ti ṣe ní àlàyé ní ìparí rẹ̀ a fẹ́ mú ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ wá ó lè máa tún jẹ́ àlékún àlàyé lórí àwọn kan tí a ti sọ. نعم أشل لقد الإمام أبو داود رحمه الله تعالى بوش البواء من وطر السنن من حديثه عمر بن العاص رضي الله عنه قال أني احتلمت في ليلة باردة لغزوة ذات الثلاث ملالا ní òru kan tó ṣe pé òtútù mú ṣùgbọ́n aláyé ó padà lídì sí pé mo dànkà sára adẹ̀mọ̀pẹ́ni tó bá dànkà sára àbóbó obìnrin láṣepọ̀ ní tó jẹ́ ìdájọ́ rẹ̀ ni pé ó gbọ́dọ̀ wẹ ìwẹ̀ ọlọ́wọ́ bá ní ẹ̀ńkóńtù júnúban fàtọ̀hárù tẹ́ bá ní jẹ́nàbà lára fàtọ̀hárù ẹlọ́kọ̀ọ́ra yín mọ́ that is ẹlọ́wọ́ ìwẹ̀ jẹ̀nàbà so ogun kan tó ń pè ní ذات السلاسل أمي أنبوى محمد صلى الله عليه وسلم وفي عمرو بن العاص رضي الله عنه وفي شيء أولولي أولولي ديوغوي ẹni tó jẹ́ olórí tó ṣe pé òun náà ní kí mú fáwọn èèyàn ó dẹ̀ jẹ́ ti laylatin baridatin ní òru tó ṣe rí pé òtútù mú gan fa ashfaqtu in iktasaltu an ahlika ẹ̀rù bà mí ike tí ń bá lọ́wọ́ ní inú òru báyìí nírú àyè báyìí tó ṣe pé kò tí ìkẹ̀kẹ́ tó ń bò á kò ṣe pé yàrá kan lakọ́ tá a sùn sínú rẹ̀ ní sánmà òun là ń wò lókè òtútù tó wá mú onípa aṣọ́kù ní ìtẹ̀sẹ́jú àti àhàlìkà ẹ̀rú bà mí wípé tí ń bá lọ́wọ́ ìwẹ̀ jànáàbà wípé mo lè rí ikú e látara rẹ̀ fatayyamamtu fatayyamamtu mo wá ṣe tayammum mo ṣe tayammum oní thumma sallaytu bi ashabi mo wá níbi àwọn èèyàn mi nírun irun wo irun asubha irun àsùbá فذكروا للنبي صلى الله عليه وسلم فقال àwọn èèyàn mi wọ́n wá sọ fún ànábì wa ẹni tẹ́ fi ṣe lórí fún ọ amúrù bin láàásì ní tó ṣe òní pé ó lídì wa nínú pẹ̀lú janaba àwọn ka púpọ̀ lídì àwọn nínú pẹ̀lú janaba nítorí wípé ìwẹ̀ ló yẹ kó wẹ̀ òun ṣe tẹ́ àmúhùn ló yẹ kó ṣe ṣùgbọ́n òun ṣe tẹ̀yàmù ìjọ́rọ̀ kí ewẹ̀ ó ṣe tẹ̀yàmù kí ló fà á ó ṣe tẹ̀yàmù torí wípé ẹ̀rù ń bà pé tó ń bá wẹ̀ nínú òru tí òtútù mú yìí epo ń lè parun wá òkú tó ń ṣe tẹ̀yà mú mi ṣùgbọ́n àwọn èèyàn táwọn àlẹ́yìn rẹ̀ ìgbà tán dé ọ̀dọ̀ anábọ̀wá Muhammad sallallahu alaihi wa sallam tó jẹ́ olórí pátápátá ọkọ̀ ń pín fún ìgbẹ́ni jẹ́ ìṣe olórí fún wa nǹkan tó ṣe yìí. فأخبرت بالذي منعني من الاتصال وصفوا نبوة محمد صلى الله عليه وسلم إن كتفاتني في وين وقلت إني سمعت الله يقول أدم صفوا نبوة محمد صلى الله عليه وسلم في مبطل وضع صبي إنه القرآن ولا تقتلوا أنفسكم أما فوارين فارين inna Allaha kana bikum rahima ọlọ́wọ́ ọba ọba olùkẹ́lú jẹ́ fún yín ẹ má fọwọ́ ara yín para yín inna Allaha kana bikum rahima ọlọ́wọ́ ọba ọba olùkẹ́lú jẹ́ fún yín mo rẹ̀ mọ̀ pé ìwé yẹn ti ń bá lọ́wọ́ ẹ̀ ó ṣeé ṣe kí n kú ó ṣeé ṣe kí ààrẹ rọ́ọ̀lù mi látàrẹ́ فضحك رسول الله صلى الله عليه وسلم ولم يقل شيئا òjíṣẹ́ ọlọ́run bá bá rẹ̀ ní músẹ́ nígbà tó gbọ́ nǹkan tó sọ walam yaqul shay'an ànábì ò sọ kankan lórí ẹ̀ ìpè tó ṣe yẹn ó dá so àyẹ̀dẹ̀ sọ̀rọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam lórí nǹkan yẹn ó túmọ̀ sí pé nǹkan tí ó sì ń tó burú bẹ́ẹ̀ bí ó ṣe ṣe tá a mú mu yẹn nǹkan tó wà pàmí síbò yìí nǹkan tí ó wà pàmí síbò yìí so eléyìí òun ni Amr bin al-As radiyallahu anhu òun ni nǹkan tí ó ṣe nǹkan tí Amr bin al-As tó ṣe ní pé ó wẹ ó ṣe tẹ̀yà mú instead of pé ó wọ jànáàbà nítorí ọkọ̀ owó ìwé jẹ̀nàbà ó ṣe ẹ̀yà mú so eléyìí ó jẹ́ ìṣẹ̀lẹ̀ kan tí ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni adànà ti fi ọlọ́wọ́ subhanahu wa ta'ala ni àwòlá mùsùlùmí nìsá fálàm tẹ́jìdù máa ń ẹbá bóbìnrin láṣepọ̀ fálàm tẹ́jìdù máa ń ẹ̀wà rómi tẹ́yìwẹ̀ tàtàyàmẹ́mù sa'idan tayyiba ẹwà nǹkan tó ń bẹ lórí rẹ̀ lórí àwọn nǹkan tó ń bẹ lórí rẹ̀ naturally ẹ̀fìtẹ̀ amú bẹ́ẹ̀ bí n ta rẹ̀ ṣàlàyé fún wa dandan ni kó jẹ́ yẹ̀pẹ̀ tó lè ruku ó lè jẹ́ yẹ̀pẹ̀ tí ó lè ruku náà kódà ní tó tẹ́wọ̀n a lè ṣe tẹ̀yàmú lórí àpáta tó ṣe pé nǹkan kò yí ọwọ́ wa gẹ́gẹ́ bí nǹkan tí ó tẹ̀wọ̀n tàbí ṣì lálàyé sẹ́yìn eléyìí náà ni mọ́bà bí àwọn màlìkíyà ìyẹn apá tí ó kọ tíra yìí náà tá a bá wo méjèèjì yìí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó ní wà ìfúntù mọ̀rọ̀dọ́ sára ní òbá yá àwọn àlàfáfàrin abẹ́ṣin àjò àwùjá àhàdùn minkum min al abẹ́ lọ́ṣin أو لامستم النساء ولم تجدوا ماء وارمي أو لامستم النساء ولم تجدوا ماء أبي بد لا شكو واريومي فتيمموا صعيدا طيبا فتيمموا صعيدا طيبا أو صعيد طيب تاجي وإلي لوري فامسحوا بوجوهكم وأيديكم أفقا وجوهي أفقا أوي أشعل أيكم ibi tí a fi pa lójú bá ṣe fi pa bá ṣe fi pọwọ́ gbolo kéré jù ta lè ṣe a ní tó kéré jù òun ni àtẹ́lẹwọ́ wa mẹ́yìn ọwọ́ wa mọ́bí ọrùn ọwọ́ wa a fi pa ojú náà bẹ́ńtà bá lébi ìgúnpá ó tún fi dáa sí lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àbá mi kò para àwọn àbá tán ní ọ̀ràn èèyàn ní ká ṣe débi ìfúnpá gẹ́gẹ́ bí àwọn ṣàfihì àṣẹ sọ ṣùgbọ́n èyí tó tẹ̀wọ̀n òun pé tá a bá ṣe débi ọmọ ọwọ́ eléyìí náà tó àdìsọ̀láyé bá ṣiṣẹ́ fún wa níbi ìdánilẹ́kọ̀ọ́ wa tí ó kọjá sọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó ní أو جاء أحد من غائب أو لامس النساء لم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فانصروا بوجهكم وأيديكم أسي قوجوني أسي قوعي بتاكلم في آية تاكوتي ونكي أي والي أمي كيف عمرو عبد الله عمرو بن العاص رضي الله عنه أمور من جهة شو ما قولي لوني orí omi ṣùgbọ́n kò lè lò so bí ẹni tó ṣe wípé ó fẹ́rẹ̀ so àwọn èèyàn wọ́n rí ní nǹkan ìyanu bóòlù ni ó ṣe wà tó wà lómi jẹ́nàbà tó wà nílọ́wọ́ nǹkan ẹ̀yà wọn lẹ́nu ṣùgbọ́n ẹni tó tó lórí wọn ni tánàbí fi ṣe lórí fún wọn so ó ní ìrìnà ṣe bọ́ olórí sọ̀rọ̀ ṣùgbọ́n nǹkan tí ó ṣe èyí ó jẹ́ nǹkan tó ṣe wípé ọkàn ò bá rẹ̀ lórí ìgbà tán dọ́dọ̀ anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam wọ́n sọ fún nǹkan báyìí báyìí báyìí amúrú ṣe ànábì pé ìdí rẹ̀ amúrú sọlẹ́ ìtọ́jú àsáábì tó ń tẹ̀jú ó jẹ́ dábà kí wù fáwọn náà sọ òun ni kò jẹ́ dábà kí wù fún àwọn ó wá ní sọlẹ́ ìtàbí asáárì wọ á ń tẹ̀sílù ó fi jẹ́nàbà ó fi kírun fún àwọn èèyàn so anabuwa muhammad sallallahu alaihi wasallam gba tó sọlé fún amir bin al-aas radiyallahu anhu ó wá ní nǹkan mi ṣe òun náà ni wípé بالذي منعني من الاتصال وفنيرو إن كتيو جيكين لوي وقلت إني سمعت الله يقول مصطفى بن مبوتي الله مبصريك ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما أما قرأي تريد الله أبا أبا أوليكني فمي tó tó ń ṣe tẹ̀yà múmu nìyẹn sọ̀wọ́lá mi yà kó ṣe náà ànábì yóò sọ̀kọ́ láti tako eléyìí làwọn àgbáyàsì wọn máa pè ní àtẹ̀kẹ́rẹ́ torí táǹkì ní sunna ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ó lè jẹ́ ọ̀rọ̀ ó lè jẹ́ ìṣe ó lè jẹ́ àpúrúwà tamani sunna ànábì sallallahu alayhi wa sallam ìtumẹ̀ òun ní sànàbí fi ṣe ẹ̀sìn láti sọ̀rọ̀ àbí ìṣe àbí àpúrúwà ìtẹ́sí ní súnà nàbíwá Muhammad sallallahu alaihi wa sallam lọ́dọ̀ àwọn àfa aládìí àbí súnà nígbà ní wọn lò ní nǹkan tí ó tún fẹjú jù bẹ́ẹ̀ lọ description anabiwa muhammad sallallahu alaihi wa sallam wa afikun bana bi ṣe yìí ni tabanika wo ẹ̀dá rẹ̀ bó ṣe rí tabanika wo ìwà rẹ̀ bó ṣe rí awasu àbí ìròyìn tó jẹ́ kàlùkì tó ní í ṣe pẹ̀lú mọ́ṣẹ́ dáná yìí àwòkólókè àbí tó ní ṣe pẹ̀lú ìwà rẹ̀ so táwọn afọ́lá ti máa ń sọ̀rọ̀ pa súnà àwọn á di fáyín súnà báyìí àwọn á di fáyín súnà bẹ́ẹ̀ ṣùgbọ́n súnà ó tún lè fẹ̀ jújù bẹ́ẹ̀ lọ that kó máa tọ́ka sí ìlànà anábìwá Muhammad sallallahu alaihi wa lápapọ̀ tàbí ẹ̀sìn tó dúró lé lórí lápapọ̀ wọn ní súnà nábì náà ni sọ àwọn kan tó ń bẹ ní alukur'an gbogbo eléyìí náà yóò kó sí i so yóò kọjá ọ̀rọ̀ rẹ̀ ìṣe rẹ̀ àbúrò rẹ̀ so akó gbogbo eléyìí náà sínú so súnà nábì wa Muhammad sallallahu alaihi wa sallam ó nǹkan tí Amr bin al-As radiyallahu anhu tó ṣe pẹ̀lú pánà ti dákẹ́ lórí ẹ̀ ó túmọ̀ sí ó gbà wọlé ni ṣùgbọ́n ẹ̀ làwọn afáà ti mú wípé a lè ṣe táyà múmu náà tá a bá rómi ṣùgbọ́n lágbára ti mú a lè ṣe táyà múmu tá a bá rómi ṣùgbọ́n a ní agbára ti lò ó àyàfẹ́ni lẹ́yìn pé tá a bá rómi a lè ṣe táyà múmu àdìsí yìí fún wípé tá a bá rómi náà tá a lágbára àti lo alè ṣètẹ́ àmọ́ lára ìní agbára àti lo omi tó ṣẹlẹ̀ sí Abdullahi a tó ṣẹlẹ̀ sí Amr bin al-As radiyallahu anhu pẹ̀lú wípé owó pé tó ń bá wẹ̀ òtútù máa mú un gan torí pé òtútù mú ní òru ọjọ́ tá à ń sọ yìí tó ní agbára tó wá owó pé tó ń bá wẹ̀ òtútù á mú òun dẹ̀ lè kú látàrí àbí kí àárẹ̀ mú un tí ó ní agbára so ó ṣe ìgbìyànjú pẹ̀lú kó ṣe tẹ́yà mú ó rẹ̀ fi kírun ṣùgbọ́n nítorí ṣe yẹn àwọn èèyàn tá kírun lẹ́yìn rẹ̀ ọkàn tí wọ́n balẹ̀ lórí ẹ̀ torí pé táwọn mọ̀ òun ni pé tá àbárò mi náà mọ̀ wọn àmọ́ tí àbárò mi tá àlágbára àti ìlú so yìí tí ọ̀gá wọn àbólórí wọn tó ṣe òun ni pé ó rómi ṣùgbọ́n òun lágbára ti lo ló fi wá fi kírun náà nínú ẹgbà wá ní ó wá wípé hannibal lahansi ó ṣe alwala kò kálẹ̀ wẹ̀ ni ó ṣe àlùwàlá ṣùgbọ́n kò léwẹ̀ fàgásọ̀lá màbàbínà wò àwọn ibi tí ó jẹ́bi tó pamọ́ lára bí àwọn kọ̀rọ̀ bí ibi tán àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tàbí ìṣẹ̀ǹpẹ́ni tó dà nǹkan ara kò sí nǹkan ayé lára so ó fọ gbogbo bẹ̀yẹ wàtàwàgbọ́ àwùjọ àwùlì sọ̀lá ó wá ṣe àlùwàlá tó mọ̀ sọ́lá bíi ó wá kí o. òkè sẹ́yìn báyìí wọ́n sọ̀rọ̀ kó ṣàlùwàlá ibi tẹ̀kan wọ́n ṣe táyà mú làwọn afáà ní ìfi wá pa méjèèjì papọ̀ wípé èèyàn lè ṣe àlùwàlá kó tún ṣe táyà mú kí ni tùmí eléyìí ó ní pé ẹni tí Omujana balara, iwe l'oyeku we, iwe l'oyeku we, shuman gba si o lagbara ati lo oyi kota si bụ gbara, bọ o ati lo omi si ahụ ọbịka lara, chekwa ịgba meebi ha na ma na-ewu otel nke onugbu ọdịnihu. Soni bi ebe wọ́n ló ṣàlù àlá níbi ẹgbà wá tọ̀hún wọ́n ló ṣe tẹ́ àbú so àwọn àfa àwọn agbóhùnjú àti reconcile tí wọ́n takora wọn nǹkan tí wọ́n sọ tán níbi ẹgbà wá àkọ́kọ́ ni wọ́n kọ̀mpútì lu ẹgbà wá ẹlẹ́ẹ̀kejì ẹgbà wá àkọ́kọ́ oníṣẹ́ àmúhùn ẹgbà wá ẹlẹ́ẹ̀kejì òun ní àlùwàlá nínú sàwọn afáàdé náà sọ kìíní kẹ́ni òun ni pé al-maysūr lā yasqutu bil-ma'sūr nǹkan ká tó bá rọrùn fún wa láti ṣe àdìgbèjì sílẹ̀ nítorí wípé nǹkan bẹ tá a lè ṣe nísìnyí ó yẹ kó dáa ní sí gbogbo ara possibly náà bóyá yóò ṣàlùwàlá nínú ẹ̀ náà wọ́n á fẹ́ wẹ̀ tí kò dáa ká ṣe àlùwàlá náà tí wọ́n lè ṣàlùwàlá kò kàn lè dání sí orí so àlùwàlá tó lè ṣe yẹn kó ṣe èyí tí ò wá lè ṣe kí nǹkan tí ó fi pé so kó ṣe fẹ́ àmú ká ní wípé kò lè ṣe kò lè lo omi rárá táyà mú nìkan ló ṣe tẹ́yà múmu nìkan ní oṣù yẹ bó ṣe ń dẹ́ndé ẹ̀bà wá kan ṣùgbọ́n ẹ̀bà wá kejì ní káàmù kó tún ṣàlùwàlá náà kí ló fà lórí ṣàlùwàlá wọn nítorí pé kí ni ó lè ṣe àlùwàlá tó tẹ́lẹ̀ ó yẹ kí ó wẹ̀ ọ̀dẹ̀ sábà máa ń ṣe àlùwàlá nínú wẹ̀ náà lóòótọ́ yìí ò bá ṣe tó dàbí sí gbogbo ara tó kárí gbogbo ara gẹ́gẹ́ ṣùgbọ́n ó lè ṣe àlùwàlá so alìmẹ̀sù láyẹ́sùn ní máa sùn nǹkan tó rọrùn láti ṣe àwa ní pàtì torí pé ààrá wọn kan àlè ṣe kankan lẹ́yìn gbàmí àwọn àpá máa sọ yìí pé máa láàyè dara kò kúlúhù láàyè dara kò kúlúhù nítorí gbogbo ẹ̀ ṣe èyí tó pọ̀ gbẹ tó rọrùn fún wa láàrin kí iná lẹ nítorí wọn ní ká ṣe nǹkan àlùmọ́ lè parí nǹkan yẹn àlùmọ́ lè gbogbo ṣùgbọ́n a lè ṣe díẹ̀ ń bẹ díẹ̀ tó lè ṣe yẹn àbáwọn tó rẹ̀ lọ́rùn láti ṣe bẹ́ ṣe yẹn kánà pókè yìí tó kú òun ló jí ìlú ṣe so sí ìsọ́lẹ̀wẹ̀ àti òlẹ̀wẹ̀ ṣùgbọ́n lè ṣàlùwàlá ó ṣe àlùwàlá ó wá ti fẹ́ àmúhùn kò fi gbé ìyókù sọlẹ́ yìí wà níbi wa lọ sí ni ẹni tí ó ní ọgbẹ́ lára ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ arákùnrin kan ó ṣe ìrìn àjò pọ̀ láwọn yòókù rẹ̀ nǹkan kan wá jábọ́ọ̀lù lórí tí nǹkan yẹn dá ọgbẹ́ sí i ní orí ọgbẹ́ yẹn dẹ̀ pọ̀ mọ́. so ẹni yìí ó wá òun náà lálà ó dànkára bẹ́ẹ̀ náà àdàpẹ́ tó dànkára yóò ṣe kí ni yóò wẹ ìwẹ̀ jànáàbà so ṣùgbọ́n tuntun náà kú lóru báyìí náà ó wá bèèrè àwọn olùkọ́ ẹ̀sán ló ṣe ìrìn àjò ó ní ẹ̀yìn ènìyàn ní mo mọ̀ lálà tí mo dà kára. kí ni nǹkan tí ẹ fẹ́ gbà mí ní ìmọ̀ràn òtútù rẹ̀ mú mi àwọn ní kò sí abẹ́ sọ fún ẹbí pé owó ẹ̀ náà ni tó tó wá ti lè wẹ̀ tàbí so ní wà láti wẹ̀ ni owó ẹ̀ náà ni wọ́n ní arákùnrin rẹ̀ pàtàkàlà ó bá lọ wọ̀ pàmáàtà ó bá kú. ìgbà tí ìlú dọ́dọ̀ anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam oní pátálùhù pátálà ọ̀mùlá wọ́n ṣe sábà bí bó ṣe kú kọ́lọ́wọ́ bá kó fìyà jẹ wọn. sanaduwa Muhammad sallallahu alaihi nínú ẹgbà wa àwọn ẹgbà wa yẹn anamisọlá asalamuwa ni alasa alibla ni alamu wọn bá ti béèrè nígbà tí wọn mọ alámiyẹkùn ṣìfà wùlẹ̀ ẹ̀yẹ sùhàn ṣèbí ìwòsàn ìmọ̀ kan òní béèrè ọlọ́wọ́ báyìí ní fásitì ahla zikiri kuntu la ta'lamu tẹ́ ẹ̀ bá mọ̀ má fọpọlọ gbé bèè lọ́wọ́ tí wọ́n bá mọ̀ torí pé ìpín méjì náà ni wá àwọn tán mọ̀ àtàwọn tí ó mọ̀ àwọn tán mọ̀ wọ́n gbọ́dọ̀ kọ́ àwọn èèyàn nínú ẹ̀sìn táwọn bá kọ́ ọlọ́run àjọ ń yá àwọn tí wọ́n mọ̀ wọ́n gbọ́dọ̀ béèrè táwọn bá béèrè táwọn bá fi lọ́hùn pẹ̀lú àìmọ̀kan ọlọ́run ojú wọn yá tòfàtàlú àlẹ́ zikiri gbójúlá dàlẹ́mú sẹ́yìn ò bá mọ̀ ẹ̀bẹ̀ lọ́wọ́ tó mọ̀ sọ̀nàbọ̀ Muhammad sallallahu alaihi ó ní alamiyakun alamiyakun shifawun ẹ̀yìn su'al ṣèlú ìwòsàn àìmọ̀kan òun náà ní kéèyàn béèrè so anẹ́sọ̀lọ́ àtàlámi kọtàlúhù kọtàlá òmùlọ àwọn náà ṣe pípa kọlọ̀ ọba kó fi àjẹ wọn lórí ìfẹ́ ṣe yẹn eléyìí ó bẹ níbi ẹgbà wa abdullahi bin abbas radiyallahu anhu ṣùgbọ́n àlékún kan bẹ níbi ẹgbà wa jáde ìkíni kejì láti ọ̀dọ̀ àtọ́ ṣùgbọ́n ìgbà wa títí jábìrì ó ní àwọn kẹ̀kẹ́ tó kún kí làwọn kan náà bí a nẹ́sọ̀ lọ àtàkùn pé ìnáma yẹ̀kí kò bá ti tó ká ní pé arákùnrin yìí ti ṣe arákùnrin ayatollah kò ṣe tayamu wà yá àtìbà àwọn yá àlàtúrì ìlúkọ̀tà kó wá de bandage kó de mọ́ ọgbẹ́ tó ń bẹ ní orí rẹ̀ yẹn fayẹ́ǹfà àlehà yóò wá fi ọwọ́ pa dàtí omi tó fẹ́ dà sórí yóò nítorí ọ̀fẹ́ fi domi sí orí yẹn kò ní domi síbẹ̀ kò ní domi síbẹ̀ so yóò fọwọ́ pa àwọn ibi tó lè wẹ̀ lára yóò wẹ̀ bákan náà wọ̀nyẹ́ ìlàtọ́ ìlàtẹ̀sẹ̀ àwọn ibi tó kù lára yẹn yóò wẹ̀ ibi tí yóò lè wẹ̀ ó ti ṣe bandage náà yóò fọ ọ́pá yóò tún wá sí táyà mú olè nǹkan mẹ́ta tábà wo èyí tá a sọ tẹ́lẹ̀ yóò ṣe táyà mú yóò dẹ̀ fọ̀ bí tó lè fọ̀ yóò fi táyà mú yóò fi pé èyí tí yóò lè pọ̀ láti tó yẹ kó wú ẹ̀mí ṣùgbọ́n gbà tí ò lè pẹ̀ tó ṣe pálọ̀wàlá nìkan ló ṣe ó ṣe àlùwàlá tó lè ṣe ìwẹ̀ yẹn ó wá táyà mú mú pé ṣùgbọ́n tá a bá wo hadith Jábìrì tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ní kò ní àlàáfíà torí pé ó pa nǹkan mẹ́ta pọ̀ òun sọ pé kó wẹ̀ bákan náà ibi tí ọgbẹ́ wà yẹn tó fi bandage mọ́ yóò fọwọ́ pa ó tún wá ní kó ṣe tayammums ó di nǹkan mẹ́ta so àwọn àfáà míì wọ́n ní bẹ́ẹ̀ ní ká ṣe ṣe àwọn míì ní ẹ́ méjì ti tó méjì wo ló tó tàbí ká pa ìwẹ̀ àbálùwàlá fúnra ṣe pálùwàlá ni wọ́n lè ṣe pé ìwẹ̀ náà ni èyí tó bá jẹ́ ní méjèèjì bí ajá náà balẹ̀ nìyẹn ní yóò wẹ̀ tó ẹ pé kò sí jẹ́nàbà àlùwàlá ló fẹ́ ṣe yóò ṣe àlùwàlá ibi tí ó wà lè fi omi kàn yẹn sàwọn apá kan wá sọ wípé táyà múmu ló yẹ kó ṣe àwọn kan ní ẹ́ẹ́ kó kan táyà múmu ni ó lè ṣe kí ni nítorí ọ̀pọ̀ táyà múmu kí ó wé nǹkan mọ́ kó wá fi nǹkan ṣe kíni ó fọwọ́ pa ibi tó wé mọ́ yẹn ṣùgbọ́n ìdí ọ̀pọ̀lọpọ̀ àwọn àbá wà lórí ẹ̀ òun ni wípé ó wé nǹkan mọ́ ibi tí ò lè dùn lára rẹ̀ látọ̀júwe èèyàn ní ọgbẹ́ ní ọwọ́ àbí ní ẹsẹ̀ ó dẹ̀ ní láti fọ ọwọ́ rẹ̀ nígbà tó bá ń ṣe àlùwàlá àbó ní láti fọ ẹsẹ̀ rẹ̀ nígbà tó bá ń ṣe àlùwàlá bóò ní ó ṣe ṣe so ìtí ọ̀pọ̀lọpọ̀ àwọn afá wà lórí rẹ̀ òun ni pé kó ṣe bí tó lè ṣe níbi àlùwàlá ni ọwọ́ tí ọgbẹ́ wà yẹn tí ó lè kọ tí omi ò lè kàn án torí gbà mí ẹ lè ní ọgbẹ́ lọ́wọ́ ó rẹ̀ lè fomi kàn án so yóò fọ náà ṣùgbọ́n tí ò bá lè fomi kàn án kọ́ kí ni kó ṣe àwọn afọ wa ní irú èèyàn bẹ́ẹ̀ kéèsì ẹ̀ lè tó bí ọ̀nà bíi mélòó kan ọgbẹ́ tí ó ń bẹ lára èèyàn bí ààyè àlùwàlá ni àbí ààyè ìwẹ̀ ìní ìgbẹ́ tó ṣe pé tómi bá kàn án kò ní wá lára ẹni situation bẹ́ẹ̀ agbọ̀rọ̀ fomi káfomi kàn án ìní ìgbẹ́ tó ṣe pé tá bá ní afọ́ bá ṣe ń fọ ara tó kù ó lè kú bá so wọ́n ní ṣẹ́tẹ́ bá fi omi pa lásán kí ẹ̀kọ́ ọ̀rá nísìnyí kí ẹ̀kọ́ ọkọ̀ omi nígbàtàfẹ́ pa orí káwàrá fi ṣe bí ọgbẹ́rin ṣe ìwò ní afẹ́tẹ̀ wọ́n ní tí ò bá ní afẹ́tẹ̀ káṣe ní náà tó wá ṣe pé tá a bá fomi kàn án lásán láì fi àti ẹ̀fọ́ pa bí bàtà ń fọwọ́ pa orí ó máa tún àtẹ́kì egbò yẹn sòkí là á ṣe sọ nínú situation bẹ́ẹ̀ tó bá ṣe pé egbò tí a lè fomi kàn ní ìfẹ́ ká lọ ṣe táyà bọ̀ ká lọ ṣe táyà bọ̀ ó túmọ̀ sí pé kí ni àáfọ̀ bí tá a lè fọ̀ lára ibi tá a lè fọ̀ yẹn àáfi táyà mọ́ ọ̀nà àáfi yìí àti di ibẹ̀ yẹn ṣùgbọ́n ká ní egbò ta owó bandage mọ́ni ṣèyí àlùkò ọ̀pá sọ̀rọ̀ sẹ́yìn tá a máa fi sẹ́yà mú kásẹ̀kọ̀ ó ṣe fi ká fọwọ́ pa torí pé ìfọwọ́ pa egbò ta di bandage mọ́ ó súnmọ́ ká pé kí ni a fi omi fọ̀ náà ó súnmọ́ ju sẹ́yà mú lọ torí pé ìfọwọ́ tàbáwò ìsàlọ̀lá tà ń ṣe tàbádé bí orí òṣùpá máa fọ orí a fọ ọkọ̀ orí adẹ̀ká kúgbàrà àlọ́lá náà ni sọ ẹni tó ní ọgbẹ́ níbi ọwọ́ tó de bandage mọ́ tó lè fọ ọwọ́ kí omi owó tó tutù díẹ̀ tó lè fipá kó fẹ̀kọ́ kú ṣe yẹn sọ́dọ̀ tó fi ṣe tẹ́yà mú sọ́dọ̀ tó fi ṣe tẹ́yà mú torí pé ìfọwọ́pá yẹn ó súnmọ́ ju tẹ́yà mú lọ ṣùgbọ́n ká tí ẹ tó ó máa tún affect egbò yìí kò rẹ́ǹdì egbò tí ẹ lè dé bandage mọ́ látòjúwe tó kí yóò ṣe kò ṣe tẹ́ àwọn ọmọ bẹ́ẹ̀ kò ṣe tẹ́ àwọn so eléyìí ó jẹ́ àwọn nǹkan tí àwọn àfáàṣì lára rẹ̀ so kálukú wa a máa mọ condition wo la pọ́ọ̀lù sí bẹ́ẹ̀ torí pé àwọn kẹta ọ̀sọ̀ èèyàn lè máa ń mọ pàtàkì ẹ̀ ọ̀jọ́ tó bá tó pọ́ọ̀lù tó bá ní egbò lára ó lè fẹ́ ṣàlùwàlá so kí ló máa ṣe tó gbà tó bá ti gbọ́ àwọn kata ṣàlàyé yóò mọ kọ̀ǹdíṣàn rẹ̀ ṣé nǹkan tó ń ṣe òun tó ń bá wẹ̀ ṣé nǹkan yìí ní afẹ́tò àbí òun lè wẹ̀ ṣùgbọ́n òun nídìí wọ́n mú ọ̀tà láti lè fi wẹ̀ kó lọ gbómi kaná tí àyè ẹ̀ bá yọ tí àyè ẹ̀ wọ́pọ̀ tó bá yọ ń kọ́ bí irú yìí tó ṣẹlẹ̀ sí amir bin al-aas radiyallahu anhu kò ṣe kó rìnrìn àjò náà wá táyì wọn bọ̀ tọ̀ yọ sókè lòun ṣe ó ṣe ó fomi kan bí tó lè fi tàn lára pẹ̀lú kó ṣe àlùwàlá ó dẹ̀ ṣe fún ó ṣe tàyámù ó ṣe tàyámù láti fi tàn fi tì yókù sẹ́ńdé ṣe ní pé ó bá rò lọ́rùn ká ní pé egbò lára láti lè fi ọwọ́ pa egbò yẹn ní ọ̀nà tí ò ní àfẹ́tì ẹ̀ lẹ́nu yẹn máa jẹ́ ètò ẹ̀kọ́ ṣe. sọ ẹni wá ṣe wípé tí ó rọ ọlọ́run òun ni pé kó fọwọ́ pa bandage pé kó bandage ẹ̀ yóò fi fọwọ́ pa bandage. tó ẹ̀ gbígbò tó ní egbò téyì ò lè de bandage mọ́ ni kò lè lè fọwọ́ pa náà yóò ṣe tẹ́yà mú un so eléyìí ó jẹ́ nǹkan tí afẹ́fẹ́ àkéèsí wa sí náà ó ń bẹ́ náà àwọn afẹ́sì ní ìtàn ní kó ṣe táyà múmu nìkan ti tó tí ìfi òde lómi yẹn kó bẹ̀rẹ̀ kó ṣe táyà múmu nìkan ṣùgbọ́n eléyìí àwọn atọ́sọ́nú àwọn afá kéré gan ó dẹ̀kẹ́ náà àwọn afá àtọ́sọ wípé ẹ kó fọmi tó lè pọ̀ nìkan kó fi ó kulẹ̀ èwo làbùrọ̀pá méjì pọ̀ àwọn tó sọ yìí mẹ́nu àwọn àfa òkèrè gan èyí tí ó pọ̀ táwọn àfa sọ òun ni pé kí ó di bandage kò fọ jẹ́ kó di bandage mọ́ ni kò fọ ọ̀pá bandage kó lè ṣe ibi tó lè ṣe èyí ò ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa sọ alẹ́ láwọn tó ní pé kó pátáyà mú mi àti àlùwàlá àbíyẹ̀ papọ̀ àwọn tó tún sojú náà tún pọ̀ díẹ̀ ara wọn tán ní kó pa mẹ́tẹ̀ẹ̀ta pọ̀ gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wá bó tẹ̀lé pàdé fi jábìrì àdéhùn yẹn lẹ ṣùgbọ́n ara wọn àpá tó ṣe pé wọ́n fi fún àwọn ọ̀nfà tí wá fi kó pa mẹ́tẹ̀ẹ̀ta pọ̀ yóò ṣe táyà mú yóò tún wẹ̀ yóò tún ṣe kíni yóò tún fọ́ pa ibi tí ah, ó fi bù yẹn so eléyìí jẹ́ nǹkan tí a fẹ́ fi kún ọ̀rọ̀ yìí náà nípa ntí afọ àmúwá nípa ọ̀rọ̀ tẹ̀yàmù ó ṣàlàyé bá ṣiṣẹ́ fún wa ẹni tó jẹ́ni tó ń ṣe nǹkan oṣù náà tó mọ́ tí ò rómi wẹ̀ abẹ́ wípé wàlàtẹ́jì máa náà ló bọ́ sí bákan náà tó ṣe wípé òun ní àti òun náà ní janaba tí ò rómiwẹ̀ the same thing náà lára àwọn nǹkan bí ìtì máa ṣẹlẹ̀ aṣàlàyé fún ọlọ́sẹ̀ tó kọjá ipẹ́ni tí ò rómi ṣùgbọ́n gbà tó ń kírun lọ́wọ́ na gbomide ó ti sẹ́ àmú àwọn akírun lọ́wọ́ na wọ́n bulọ́ agbomide kí ló ṣẹlẹ̀ sí àlùwàlá rẹ̀ aláwọn afọ àmì sọ pé àlùwàlá yẹn ti bàjẹ́ irun yẹn bàjẹ́ torí pé àlùwàlá tó fi ń kí náà ti bàjẹ́ tí wọ́n ní kó lọ ṣàlùwàlá irun yẹn yóò tún bẹ̀rẹ̀ irun yẹn yóò tún bẹ̀rẹ̀ àwọn ìgbàgbọ́ pípa tó ti wọnú rẹ̀ nǹkan tí ó lẹ́tọ̀ọ́ ló fi wọnú so kó mọ bá a lọ bẹ́ẹ̀ àwọn abẹ́sì ní sọ yìí a ní tí ó fi lọ́kàn balẹ̀ jù òun ni kíkẹ́ yẹn kó discontinue kó lọ ṣe àlùwàlá ilé ìtàǹtọ́ ń sùn ẹni tí ó ti kírun tán lẹ́yìn ìgbà tó kírun tán wọ́n ẹ̀ṣẹ̀ wa gbóbi dé sọ àwò ṣé àsìkò òru ti kọjá àsìkò òru bá ti kọjá yìí ń ti lọ jẹ ṣùgbọ́n tásìkò òru bá ti kọjá àsìkò òru ò tí kọjá nísìn ó ṣe tàyámúwò fi kí irun zuru ìgbà tó máa di nǹkan bí ọwọ́ 3 or 3:30 nọ́mbà gbóbi so kí ni kó ṣe ṣe kó tún kí ni sọ̀pọ̀lọpọ̀ àfáà ní kò ní láti tún kí mọ́ torí kó ti parí ẹ̀ ọ̀rẹ́dì ó dẹ̀ ṣẹlẹ̀ lásìkò anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ìtàn àwọn èèyàn méjì kata ṣe ìrìn àjò wọn àwọn arúmi tí wọ́n èké o àwọn méjì wá ṣe táyà mú wọn kí o pẹ̀lú pé àwọn òrò pé àwọn arúmi ni àwọn òrò pé àwọn máa rí omi so wọ́n ti rù ààrẹ gbọ́dọ̀ dílé irun kásìkò rẹ̀ fi kọjá agbìyànjú àti kí ló bá ṣe rọrùn náà ni sọ́gbà tí ìrẹ̀ tẹ̀wọ̀n lọ́kàn wọn pé wọ́n ó romi wọn ti bẹ́ ṣùgbọ́n gbà tó ń padà wá rómi ṣùgbọ́n ìgbà tó wá rómi yẹn ni àsìkò owó ojú ìkọjá náà àti tásìkò òun bá ti kọjá yìí ń ti lọ nìyẹn ṣùgbọ́n bá tán padà rí omi àsìkò oòrùn tí kọjá ìkanu wọ́n ní àti kí àti kí ní ẹ̀sìn ìkejì òun tún àlùwà láṣẹ ń tiẹ̀ ọwá kí ó tún ìrìn ẹ̀ kí torí pásìkò tí kọjá ni pàtàwà dọ́dọ̀ anábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam lèjì sọ ọ̀rọ̀ yẹ fún wọn ó sọ fún yìí tí ó tún kí ẹ̀ tòun bó jẹ́ pé kí ni àsìkò òun ò tí ì kọjá ó ní asọ́ta sọ̀nà asọ́ta sọ̀nà àti ètò ìṣìyẹn ó bá súnmọ́ ó wá sọ fún ìtí ó tún tiẹ̀ sí ike lákàlì ajuru marratain àjìdá àtìká sọ̀lá àtúká wà lákàlì ajuru marratain irun tó kí lákọ̀ọ́kọ́ irun yẹn wà òkè wọ̀lákàlì ájùrù mọ̀rọ̀tẹ́ sèyí tó tún túkìyàn náà wà pàládà rẹ̀ ọ̀rọ̀ ilé mú àwọn àfá àkànwá sọ wípé ó yẹ kán tún kí fóun ló dájú àwọn kan ní rárá ànábì sọ pé ní àkọ́kọ́ pé àsọ́kọ̀ súnà ìwọ́gbọ́gbọ́ ló gẹ́ẹ̀kì súnà ni ṣùgbọ́n ní kejì ó ní àzọ́ àti kasọ́láàtù tó kíwà òkè ṣùgbọ́n wọ̀lákàlì ájùrù mọ̀rọ̀tẹ́ torí pé ó ṣe ìgbìyànjú ni so yóò tún gbalada ìgbìyànjú yẹn yóò gbalada takọ́kọ́ yóò gbalada ìgbìyànjú yẹn ṣùgbọ́n ní tó ti mọ̀ wípé nǹkan yẹn ò bá mú so tó bá tó lọ ṣe fún pẹ̀tẹ́ nìyẹn ṣe pé kò ní gbalada ìlànàbà Muhammad sallallahu alaihi ó ní ìdàṣà àdá alhaki wa hakam fa asaba faláwọ àjùrà ẹni tó jẹ́ adájọ́ tó ṣe wípé ó jẹ́ onímọ̀ nǹkan ẹ̀sìn ṣùgbọ́n gbé ẹjọ́ kan wá síwájú ẹjọ́ yẹn fẹ́ lé díẹ̀ kò rẹ̀sí tó lè ṣe òun náà lẹ́ni tó tó lè sọ̀rọ̀ lórí ẹ̀yìn ó wá ṣe ìgbìyànjú ìgbà tó wá ṣe ìgbìyànjú yẹn ìgbìyànjú rẹ̀ ó wá ń bẹ ní ìbámu pẹ̀lú ìtísúnnà sọ̀rọ̀ àrẹ́mtọ́lá ọ̀sánlá onífọ́láwò àjírán onílàdà méjì ládà pé n tó sọ ó bá súnmọ̀ wọn dẹ̀ ládà tó fi ní ó ṣe ìgbìyànjú ṣùgbọ́n ìgbà ìṣẹ́ àdàlhàkí fa'afa ẹni tó jẹ́ adájọ́ tó jẹ́ onímọ̀ tó ṣe ìgbìyànjú ó ṣe ìgbìyànjú bó tiẹ̀ jẹ́ pé n tó dálẹ́jọ́ ò bá sún náà ṣùgbọ́n torí tó jú onímọ̀ ni ó adájọ́ aláìmọ̀ kan tó ń dájọ́ ìwé yẹn bẹ́ẹ̀ anábíwá Muhammad sallallahu alaihi wa sallam pé iná lòun lọ tiẹ̀ olóyè pé ẹni tí ò ní mọ̀ ń pẹ́ ẹ̀sìn tó gbẹ̀rẹ̀ sí ipò ẹ̀sìn gbẹ̀rẹ̀ sí ipò àfá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bó bá ṣe ṣe àwọn èèyàn lọ́nà sí bẹ́ẹ̀ ni rẹ̀ ní ó ṣe pọ̀ sí ọlọ́run bá kí ó ṣàánú wa ṣùgbọ́n ẹgbẹ́ ṣe fún jẹ́ onímọ̀ tí kankan wá ṣẹlẹ̀ tó wá ṣe ìgbìyànjú wà lọ ṣe mistéèkì yóò sì gba ládàá kó ṣe ìgbìyànjú yẹn tó wá lẹ̀ gẹ́ẹ̀tì ẹ̀ yóò gba ládàá pé ó ṣe ìgbìyànjú ó tún gẹ́ẹ̀tì ẹ̀ so bẹ́ẹ̀ làwọn kéèsì àwọn méjìdì náà ṣe rí sọ̀rọ̀ jẹ́ pé tó tẹ̀wọ̀n òun ni wípé wọ́n ní tún kí mọ́ lópin ìgbà tí àsìkò bá ti kọjá tásìkò bá ti kọjá wọn ní tuntun tásìkò bá ti kọjá náà wọn ní tuntun ṣùgbọ́n ká ní pé ń bẹ nínú ìrú gangan onípadà rí omi èyí ń la sọ pé n tó tẹ́wọ̀n òun ni pé yóò já àwọn èèyàn yóò lọ tún àlọ́ aláṣẹ bó tẹ̀yẹ parí fún àwọn afẹ́ẹ̀sì náà táwọn náà gbà pé ó ti ọ̀rẹ́dì wà ní ọ̀rẹ́dì so ẹni tó ṣe ilé òun òtí ìwọ̀nú ẹ̀ tó ṣe sáyà múnú báyìí fún bọ̀ àsìkò orú òtí ìkọjá pẹ̀lẹ̀ tí kí èyí ẹnu kò lórí pé yóò lọ ṣe àlùwàlá gbọ́rọ̀ kírun pẹ̀lú táyà múnú yẹn torí pé à ń lo táyà múnú mọ́ nígbà tá a bá ti rí omi àbá ní ìkápá àti ìlú tẹ́lẹ̀ náà ó jẹ́ nǹkan tí ó pàtàkì tani láti fún àwọn àlàyé tí a ṣe tẹ́yìn eléyìí ni tí a fi mú ọ̀rọ̀ ẹ̀yàmú nínú tíra yìí tá a fi mú wá sí òpin sọ abẹ́láwọn ọba subhanahu wa ta'ala kí ó ṣàánú ẹnìkọ̀ọ̀kan wa sọ èyí jẹ́ èyí tí a fẹ́ sọ fún wa lórí eléyìí. Now the first thing is that when we talk about combination of two solar, Zul and Asr for instance, or Maghrib and Isha, these are the solar that you can combine. You can combine Asr and Maghrib, or you can combine Zul and Asr eh, for some reasons. Now part of this reason, according to the Shafi'iyya, is when it is falling or when it is raining. So if it is raining, you can combine solar. But when we say it is raining, it's not it is drizzling. If it drizzles, huh, you can't combine solar. So ah, you want one. Ah, it is when it is raining so how do you determine it is when the rain the rain water or the rain we make it soak that is if you continue to walk in the in the rain you are going to get soaked so this type of rain allows you to combine zuhr and asr or maghrib and isha according to the Shafi'iyya. I said according to the Shafi'iyya because the Hanabila, the Hanafiya, the Malikiya, you, you know that you can't combine Surah and Asli because of race. You can't combine Surah and Asli because of race, according to them. It's only the Shafi'iyya that allow you to combine Zura and Asri because of faith. Uh, but the combination of Maghrib and Isha, the Shafi'iyya the Malikiya, the Hanabila. This collapse of the you can combine Maghrib and Isha if it rains. If it rains. But the more correct view is that you can combine two and half as well if it rains. But what rain is going to make you combine two and half? It is the rain that makes you wet. When you walk in it, you get soaked. But the one that just be dropping on your clothes without you being soaked. If you do that, you have committed a very big error and you have no salah. You have no salah. So we should not realize the issue of uh, uh, salah. Faith at the right that is is very, very important. When, when it is cloudy, when it is cloudy, uh, when it is cloudy, ordinarily you are not supposed to combine solar. The Malikiya, some of them are declared it is cloudy, very cloudy, that what is preponderant is that the rain is going to fall. and then you can combine. Because this heavy or thick cloud is an indication that the rain is going to fall heavy. But the other, it says until it falls. It may be cloudy and it doesn't fall. So that's our Allah. When it is cloudy, uh, it is better we don't combine. It is better we don't combine until it starts falling. Now we can also combine during Maghrib and Isha as I've said, if it is raining. Particularly if uh, maybe the, the what they call uh, floods everywhere. That will be difficult for people to come to the mosque. People are likely to fall and things like that. So in a situation like this, you can combine because of the rain and because of the, the flood. Or if there is very serious cold, very serious cold, not just uh, because of falls and uh, the places are cold, rich, no very serious good. So we can combine as well. But what we should know is that don't try to combine because the race is drifting or it's just somehow cloudy. If you do that, you pray before the time. If you do that, you pray before the time. So Allah. Allah. The name, they call it is al-jam'u, jam'u, jin, mim, ayn, jin, mim, ayn, jam'u. Al-jam'u bayna salatayn, combination of two salat, ìpàyẹ̀rù méjì pọ̀. Ìpìlẹ̀ ní ká kí irun kọ̀ọ̀kan ní àsìkò rẹ̀. Ẹni tó máa máa tó dilé irun zúrì di àsìkò áṣì ẹlẹ́ṣẹ̀ níwájú ọlọ́run ṣùgbọ́n ìyẹn lè mọ́ jẹ ẹlẹ́ṣẹ̀ tí ó bá ti lé ojú ìrì àti tí ìdí pàtàkì tẹ́sí gbà wọlé tó bá ṣẹlẹ̀ àbómú irun aṣíwá sí àsìkò sórí tí ìdí pàtàkì bá wọ́n ṣẹlẹ̀ irú kí yẹn ta ní lọ́dọ̀ àwọn ṣàfihàn ọgbà wọlé òun tí ó jòrò tó jòrò lọ bẹ́ẹ̀ pàtàkì mọ́ṣáláṣí wáyà ń fi lọ́ọ́ lóbi bẹ́ẹ̀lẹ̀ sọ́ọ́tà mẹ́mẹ́ a lè sọ ni ẹjẹ́ kákínú á sì papọ̀ eléyìí tó lórí ọ̀dọ̀ ẹni tó jẹ́ ọláwà. Now, what you are saying is, uh, is it permissible for one to join people who are praying Salat al-Asr in Jama'ah? You have not observed Salat al-Group. You have not. So, and they are playing to Asr. I joining them with the intention of Zul. You are playing through behind those who are playing Asr. Is this permissible? Now, according to the Shafi'iyya, it's permissible. That is, the Imam has an intention. The one praying behind the Imam has a different intention. According to the Shafi'iyya, this is permissible. And it is the way their opinion. It's permissible for you to do that. Because the Messenger of Allah sallallahu alaihi wasallam, there was a companion called Mu'az al-Jabal. Mu'az al-Jabal would pray Salatul Isha behind the Prophet sallallahu alaihi wasallam. And he would go back to his people, his tribe. They would be waiting for him there to come and meet them in the same Salatul Isha. So he should be Nafila, they have to watch the compulsory one. So meaning what? The Imam had a different intention from the Jama'ah. So now you are paying behind the imam that's Salat Salat al-Asri and you are Salat Salat al-Zuhr. Both of you have two, uh, two different uh, intentions. So this is permissible. But it is important to know what has led you to what, what has made you miss, miss what Salat al-Zuhr at the time. So that's the difference to Allah. Thank you. Now, when we complete our ablution, what should we say after the ablution? I think this has been said before. So there are some adhkar recommended. But at least you say, Ashhadu an la ilaha illallah, wahdahu la sharika lahu, Muhammad abduhu wa rasuluh. So you say that. Some scholars have opinion that you can include Allahumma ja'alni wa التوابين min al المتطهرين for some supported that addition. So you can say that. Now, what about the baby? Uh, ìbéèrè ni pé àwa tí a ń kírun lẹ́yìn ìmáàmù tí náà ń bá sọ wípé sẹ̀mí Allahu liman hamidahu ṣé àwa náà máa sọ sẹ̀mí Allahu liman hamidahu ṣé ọ̀ràn yẹn ní ká tiẹ̀ sọ àbí tó tiẹ̀ yẹ ká sọ. náà gbọ́dọ̀ àwọn Ṣàfi'íyà àwọn gbà wípé tí náà ń bá sọ pé sẹ̀mí Allahu liman hamidahu ẹ̀yin tẹ̀ wà lẹ́yìn ìmáàmù náà ẹ̀ sọ wípé sẹ̀mí Allahu liman hamidahu torí pé kí ni anabuwa muhammad sallallahu alaihi wasallam kò ní sọ́lù kamara ètò wọn kò sọ́lù ẹkí ń bẹ̀ṣẹ̀ ní tí mò ń kí wọn. tó ń sáré ẹ̀rí tó ń ṣe òní kò sì sẹ́mi aláwọ̀ ìmọ̀ ní hamida àdẹ́ńkì lẹ́yìn àwọn náà ti fún sẹ́mi aláwọ̀ ìmọ̀ ní hamida wò. ìtawà náà ó ṣe ojú ẹ̀ làwọn ṣàfihàn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn afọ àkókò malikiya ni anabiya ni ambaliya ni àwọn ní nǹkan máa sọ ní rọ́bà náà ولك الحمد àti rọ́bà لك الحمد máa sọ̀rọ̀ kí ló dé wọ́n ní àlẹ́gbẹ̀wá muhammad sallallahu alaihi wasallam tó ìlà kọ́ọ̀lá sẹ́ni aláwọ̀ mẹ́rin hamida fọ̀kúlù rọ́bà náà wà lákàlhàm tẹ́ bá gbọ́ tí wọ́n mú sọ pé sẹ́ni aláwọ̀ mẹ́rin hamida ẹ̀yẹ sọ wípé rọ́bà náà wà lákàlhàm tó ti sọ táwọn máa sọ fún wa wípé ká sọ pé rọ́bà náà wà lákàlhàm kò sọ wípé ká sọ pé sẹ́ni aláwọ̀ mẹ́rin hamida ṣùgbọ́n àwọn ṣàfihàn àwọn ní ẹ̀gbọ́n kàtà níbi ìsọ yé dáadáa ni kò sọ wípé kẹ́ ẹ mọ́tò fún sẹ́yìn aláwọ̀ ní àmìlà òṣùgbọ́n ó ní kẹ́ ẹ mọ̀ wípé tẹ́ ẹ bá wà lórí ìdúró ẹ̀yin náà sọ pé rọ́bà náà wà lákàlà hàmdù torí pé ìmáàmù gangan fún rẹ̀ náà tóun náà bá lórí ìdúró yóò padà tó sọ pé kí ni rọ́bà náà wà lákàlà hàmdù ìgbà tó ń gbórí yóò sọ ọ́ ya jẹ́jẹ́ so kẹ́yìn mọ́ rò pé kò sọ kankan gbà tó dórí ìdúró olófin sọ fẹ́yìn náà ìfẹ́ sọ wípé kí ni rọ́bà náà wà lákàlám ṣùgbọ́n yóò túbọ̀ sí pé ẹ má sọ pé sẹ́ni aláwọ̀ ìmọ̀ ní àmìlà o àwọn fún alápèjúwe kan wọ́n ní àlẹ́ sọ̀lá àtọ́lámì wọ́n ní tí ìmọ̀mù bá sọ pé bẹ́ẹ̀ni mọ̀júlẹ̀ àlẹ́mù aláàbọ̀ọ̀lì fàkúrú fàkúrú àmì tó wá sọ wípé lórí mọ̀mú wà lọ́dẹ ẹ̀sọ́ wípé ámì tí èèyàn túmọ̀ sí pé ìmọ̀mù ló ní sọ ámì wọ́n ní kò túmọ̀ sí pé ìmọ̀mù ìmọ̀mù ló sọ ámì ṣùgbọ́n fi yẹn náà rí létí wípé nǹkan bẹ́ẹ̀ inú ó sọ oníkẹ́ inú ó sọ ámì kò túmọ̀ sí pé ìmọ̀mù ò ní sọ ṣé nígbà tó sọ wípé ẹ̀sọ́ wípé rọ́pà náà wà lákàlẹ̀ hàmdù ó fi ń ran ilé tí nǹkan tẹ́ ẹ sọ ni kò túmọ̀ sí pé kí eléyìí wallahu a'lam ó fi ní lẹ́nu balẹ̀ dùgbò káàkiri sọ pé rabbana wa lakal hamdu lọ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn àfẹ́sì ìsọsọ ni pé rabbana wa lakal hamdu tó tábàlẹ́ ni tó ń sọ wípé rabbana wa lakal hamdu tó láti sọ̀tẹ̀ ní Allahu liman hamidahu orí wí ó dẹ̀ níbi tí ó ti ń bọ̀ wá ṣùgbọ́n ká sọ yẹn òun ló fi dáa jùlọ wallahu a'lam.

ìbéèrè rẹ̀ lọ tó lè kí ilé àwọn ọmọ ìlú ní ti gbé kó ṣe wá sí ní àdéhùn àti ilé ìlú sílẹ̀ ìyẹn kó wá fún ọ. wà á tún lè sọ láti ẹni tí alákòóso àti pọ̀ sí ìwàkúwà báwo ló ti gbé gbé. àkọ́kọ́ ni pé wéèyàn bẹ́ẹ̀ ò ní kà fún tó bá jẹ́ tó ní kà fún ni kò ní lọ sùn tó bá délé náà tá a bá gbọ́ pé torí kókè wà nù tráfíkì kò rí bí ó ti kírun tó tó bá dẹ̀ délé yìí kó kí méjèèjì kó kí mọ́gìrìbẹ̀ kó kí ìṣá yẹ ṣùgbọ́n ká ní pé ó rọrùn dáadáa lápẹ̀jù bí amọ́tò tó wọ̀ nǹkan tí ó ṣe kiri ni kó kí irun mọ́gìrìbù nínú mọ́tò yẹn kó bá ṣe rọ lọ́rùn ṣóun ló ń dráìbù then kó di ilé rẹ̀ kó fi délé torí wíwá àwọn situation báyìí tí yẹn bá bá ẹni tó situation tó wà rántí wípé a lè pa ìrun méjì pọ̀ ìrun méjì tó ṣe papọ̀ bíi magrib àti shai irú situation yẹn lára nǹkan tó fún ní ìyọ̀ǹda àti pa méjì pọ̀ bíi doctor àbí surgeon tó ṣe wípé ó fẹ́ operate patient yóò wọlé bí fún àsìkò zuri básìkò zúre parí tán tí àsìkò aṣọ ìwọlé kò ní tí kúrò ní tíátà náà mo fẹ́ gba ẹ̀mí ìyàn lànà àsìkò zúre rẹ̀ máa kọjá mọ́ lọ́wọ́ sísun pé ìrùn yẹn ìrùn tó ṣe papọ̀ mọ́ra wọn ní zúre àtàsí kó wọnú tíátà kó lọ́mọ ṣọpẹ́ṣọ̀ ẹ̀mí tó tó bá di àsìkò aṣọ yóò fi zúre rẹ̀ lórí ẹ̀sìn aṣọ rẹ̀ ṣerú eléyìí ó máa ń jẹ́ nǹkan tí reason tí èèyàn lè fi pa irun méjì pọ̀ sórí ẹni tó ń dráìbù mọ́tò yẹn náà nítorí kó lè bá concentrate lórí driving òun náà ní right láti àbí ó ní ìgbà ìgbàláàyè láti pa zuri yẹn àbí mọ́gírì yẹn àti ìṣá yẹn kó pa bọ̀ ṣùgbọ́n kó wá délé kó tó wá lóun lọ sùn àìníkàkú fún ìrùn ni tó ṣùgbọ́n kánípólò ń fẹ́ sùn díẹ̀ tó gẹ́gẹ́ ó yẹ tẹ̀wọ̀n lọ́kàn rẹ̀ kó wọn ó jí ilé aago bíi mọ́kànlá ó sì lè fi nígbà yẹn aago mọ́kànlá àti tó ṣe kí irun ṣáì in tọ́dọ̀ pọ̀lọpọ̀ àwọn àfáìsì tí wọn àtòbọ̀ bá tí ì wọlé ní àtìkò ìṣáì ṣùgbọ́n nǹkan tó dáa jùlọ ni pé kámọ́dé kí ìṣá ìta fẹ́ kí kámọ́dé kọjá bí aago mọ́kànlá àbọ̀ sí aago méjìlá tó kò jẹ́ bó ti jẹ́ ọláwà. kò ní ìdíkà tún kí mọ́ a ní tún mọ́ bí ta ti kí mọ́tò àbíyẹ́ ti lọ nìyẹn. lọ́lọ́ ẹni tí ó ń bẹ ní ọsítù sára rúra ó gbọ́dọ̀ kírun lókùn bàtí làákà ìwà ń bẹ ìtí ó mú irun kúrò fún yẹn oníṣẹ́ ní orí làákà ìwà ṣùgbọ́n tí làákà ìwà ń bẹ yóò kírun bá ṣe mọ́ sí náà àti ó bá ṣe rọ lọ́rùn tó bá yẹ kó rí ibùsùn tó wọ̀nyẹn náà ni ó ti mọ ọkàn mọ́ ọkàn kì í bẹ́ tí ò bá lè tẹ̀ tí ò lè dùn ìdúnadó tó gbóṣe ọkàn ni ó mọ̀ fi kí kó fi kì ọlọ́run òkun anybody ní irun lókun pàtó láàkáyà máa ń bẹ̀. sòtòrò ẹ̀ mistake táwọn onímọ̀ ṣe ni wọ́n á ní gbàdúrà pé aláàárẹ̀ ni so gbogbo yìí tó ń bá jẹ́ ń bá ìwà padà mọ̀ san ẹ̀ kò sí tó dánwọ́ bẹ̀ yóò kí wá ṣe ní agbára mọ́ ẹ̀. so irú ẹni bẹ́ẹ̀ tó ṣe kó ń bẹ lórí gbogbo yìí bó wá ni wọ́n ṣe ṣe àlùwàlá ẹ kọ́kọ́ béèrè yẹn náà. tí ò bá wá lè ṣe àlùwàlá bóòlù ó ṣe ṣe tẹ̀yà fún tí o bá lè dìde láti ṣe àlùwàlá àwọn tó máa ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tóbi bá wà wọ́n á ṣe àlùwàlá fún wọ́n á ṣe àlùwàlá fún ṣùgbọ́n àwọn náà ń fún lóúnjẹ àwọn ọmọ ṣe ń fún oúnjẹ àwọn náà ọwọ́ kojú ẹ̀ apá rẹ̀ ṣe gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n ká ní pé àárẹ̀ tó ń ṣe kò lè lo omi tí kọ̀ǹdíṣàn wọ́n wá lè débi pé àtẹ́ àmúmọ̀ àti kìíní kò sí ìtò lè ṣe ń bẹ kó fi bẹ́ẹ̀ náà yẹn làwọn apáǹkó ní sọlá tó fàkóso tọ̀wúrẹ́ ìrùn ẹni tó ṣe yí pé àtàlùwà láàrin o àti tẹ́ àmúmọ̀ ni kò lè ṣe kankan bẹ́ẹ̀ gbọ́nà ti rí yẹn òun ni pé anábíwá Muhammad sallallahu alaihi wasallam àti àwọn sàábà wọ́n tíráàbù ìjọ kan ìgbà táwọn ń bọ̀ wá wọ́n ní láti sinmi lọ́nà ìyàgbẹ́ bá rẹ̀ travel báyìí wọ́n á lo àwọn iye ọjọ́ lọ́nà wọ́n ní láti sinmi ibi tí wọ́n á sinmi sí ó di wípé ilẹ̀ ilẹ̀ mọ́ so wọ́n wá gbéra ọ̀ṣọ́ àwọn abẹ́rẹ́ sí ní wá nǹkan kí ló ń wá àwọn aríṣà ìyàwó àdúgbò Muhammad sallallahu alaihi wa sallam ó yá ẹ̀gbọ́n ṣéèyàn ọrùn ó yá lọ́dọ̀ èèyàn kan tí ó wọ̀ ìgbà yẹn wá jábọ́ àfihàn ṣéèyàn ọrùn yẹn ó wá jábọ́ wọn àwọn tó jábọ́ sí wọ́n bẹ̀rẹ̀ sí ní wá káàkiri àwọn èèyàn náà ń bá wọn wá ń wá ti gbà mú lọ ṣùgbọ́n gbà tó kàn máa yá ni káwọn ọmọ lọ àwọn ràǹkúmí ànábíwá muhammad sallallahu alaihi Wasallam sallam ìgbà tí ó dìde wọn bá rí pé ràǹkúmí ló sùn lé ṣéèlì so ibi tó ti ń dàmú káàkiri tó ń lọ káàkiri àsìkò òun tó wọ́n fẹ́ kírun ṣọ́rọ̀ mi yé so wọ́n lè rómi ìta ọgbọ̀gbẹ̀ nìyẹn wọ́n rí omi láti lè fi kírun so àwọn yẹn bá kírun bẹ́ẹ̀ sọ ayé àtàyámú wò tí sọ̀kalẹ̀ tó lẹ́yìn yẹn ni ayé àtàyámú yóò ṣe wá sọ̀kalẹ̀ so torí pé wọ́n kírun bẹ́ẹ̀ gbà tí ò sí omi ó túmọ̀ sí pé kiri kíru situation bẹ́ẹ̀ bá tún ṣẹlẹ̀ náà tí ò sí tàyámú náà tí ò sí tàyámú ṣe yóò kírun bẹ́ẹ̀ ẹlòmílẹ̀ òkú agbóhùn ah, ṣe ní tàyámú ṣe ó pọ́ sínú pàtàkì lọ́rọ̀ àwọn àpá àtúngbà ìpé yẹ̀pẹ̀ tó ní ewu nìkan lè ṣe tàyámú nísìsiyìí ẹni tó ṣe sóyá ó ń bẹ nígbà ní ẹ̀wọ̀n lápẹjú ẹ̀sìn tí ó tún bọ́ta so kò sí kìíní kan so lọ́dọ̀ àwọn àwọn apátúgbà tó yẹ pẹ̀ nìkan lè fi ṣe tẹ̀ámùmù ó túnmọ̀ sí pé ní oníkírù nìyẹn so ṣùgbọ́n wọn náà sọ ikú kìí pé á kókírù bẹ́ẹ̀ tí ó bá rómi tí ó rẹ̀ ṣe tí ó rí yẹ pẹ̀lú àwọn tó gbà yí pé a lè lo ọ̀pọ̀lọpọ̀ nǹkan láti ṣe àmúmù ni wọ́n lè lo máa fọwọ́ kò bí ṣẹ́rọ̀ ní ẹ̀sìn ó tún kò ní nílò láti sọ pé òun kírun láì ṣe ẹ̀yà nítorí ó lè fọwọ́ kan ògiri situation mi lè wà bẹ́ẹ̀ tó ṣe pé èèyàn bí ẹni tó wà nínú plane lápẹjú èèyàn tó ṣe pé àsìkò òun rẹ̀ tó kò só nínú kálọ́ wá bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ sí nǹkan tí ó kò sí yẹ́pẹ̀ ilé òkú nǹkan tí ó kò ọkàn kó ní ìjà tó rí ẹ̀tí tó so ó máa kírun láì ní tèmi ni torí pé ká kírun ní àsìkò òun ló pàtàkì jù lọ ní gbogbo àwọn ọmọdé mu ká kírun ní àsìkò òun ló pàtàkì jù gbogbo ọmọdé mu kódà tá a bá ní kírun lórí ìjòkó ẹgbẹ́ orí ìjòkó láti kí nítorí ká lè bá àmójútó ìkírun ní àsìkò yóò lọ bẹ́ẹ̀ tó bí ẹ ti jẹ́ wọn láwà سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله